لله رب العالمين ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وبعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفزه بسم الله الرحمن الرحيم أصدي الله كل هذا الشيطان ẹni ẹ̀kọ́ ẹni ìgbín ọlọ́run kó yà wá ya ṣètọ́n a pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ Allah àjọkẹ́ ayé àṣàkẹ́ aláìra ìkẹ́ àti ọlọ́run fún aṣáájú ẹ̀dá Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàábí lápapọ̀ àwọn tí wọ́n rí ojú ọ̀nà àwọn bákan náà títí di ọjọ́ ẹ̀san lẹ́yìn ilé àkíráwà ní kìkì ti islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh lílọ jáyí tó fẹ́ lọ jáyí kò sẹ́yìn nǹkan ni bí ojú pópó wá ṣe lọ́lù torígbà tí mo rí kí n bí gbọ́kọ̀ sí tó ṣẹ́jú mélòó kan kódà à ń lọ à ń bọ̀ àkàn lọ rí ni epo tá a tún jò torí bá fẹ́ ríbi gbọ́kọ̀ sí kìí ṣe kéèké ẹlẹ́ẹ̀kejì àwọn ẹnjìníà kí wọ́n dákun iṣẹ́ wọn pàtàkì aago mẹ́rin kọjú ogún ìṣẹ́jú ó yẹ kí kíní kíní yóò ti wà ńlẹ̀ kò ṣeé ṣe fún wa ká bẹ̀rẹ̀ láago mẹ́rin torí àkè àásùrù bàbá kí àásìrì á ṣe àkàrò ẹ̀yìn àásìrì ìyẹn tó bá ń retí pé wọ́n bẹ̀rẹ̀ láago mẹ́rin kò pọ́síbù ṣùgbọ́n yẹ ká lè máa bẹ̀rẹ̀ ní bí aago márùn-ún kogún ìṣẹ́jú torí bí táwọ̀ ti kírun kìí ṣe yìí a tó débí bá gbọ́kọ̀ bá sì gbé mọ́ sínú ọlọ́run kó ṣe ní rọrùn fún wa àyà tí a ń torí ẹ̀ lọ sí lọ sẹ́yìn kí àyà nìkan lè yí gbogbo wa nínú Suratul A'raf níbi tá a bá dé súra ẹlẹ́ẹ̀kejì ó ní àyà ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́ta ṣúra 7 aya 54 olóńgbé wa káàkiri láti jẹta ọ̀rọ̀ kéèkì ọ̀rọ̀ kan bẹ̀ náà ni o òun náà ni fún mastawa alẹ́lẹ̀ arṣ ọlọ́yọ̀kọ̀ sórí arṣ káwá lè gbọ́rọ̀ ń yé olówá ń gbé wa káàkiri àwa lọ mú àwọn alkọ̀wáìd àwọn àlàkalẹ̀ tàbí àwọn ìpìlẹ̀ kan téèyàn gbọ́dọ̀ ní tó gbọ́dọ̀ lágbọ́yé ẹ̀ nínú àkídà àdìsọ́kàn mùmìnì béèyàn bá ní àwọn ìpìlẹ̀ yìí ọ̀rọ̀ yẹn kò lè gbọ́yé o yóò máa dà láàmú olúwa mú wa lọ síbi yáyẹ ẹlẹ́ẹ̀kejìlá nínú Suratul Maida nígbàtí a ń ṣàlàyé wípé èèyàn ò gbọ́dọ̀ máa sọ nípa Allahu Ta'ala nǹkan tí ò ní mọ̀ nípa ẹ̀ in tó ń jẹ́ alọ́gọ́ìb ìmọ̀ àkọ́kọ́ ọlọ́run ò fi mọ̀ ẹnìkan illa man irtada min afẹnitọ́lọ́run bá ṣàlẹ́ṣà nínú àwọn òjíṣẹ́ gẹ́gẹ́ bó ṣe wà nínú sọ́rọ́tù jinn èyí tọ́lọ́run sì fẹ́ ká mọ̀ ń bẹ̀ náà ló fi rán àwọn òjíṣẹ́ sí wa ẹnikẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí kò gbọ́dọ̀ sọ tayọ ìyìn tí àwọn òjíṣẹ́ tí wọ́n sọ. So àlàyé rẹ̀ ò gbọ́dọ̀ tayọ àgbọ́yé àwọn oṣojú mi kòró àwọn wo là ń pè lóṣojú mi kòró àwọn náà ni àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí àwọn ááyá wọ̀nyí tó jẹ́ pé ojú wọn ló ti sọ̀kalẹ̀ níbo kí ló fàá tẹ́ kí ló bí àlàyé wò lànábì ṣe lérí ẹ̀ ó wọn torí pé wọ́n wà ń bẹ̀ àwọn náà ni wọ́n sì dáa jù tọ́lọ́lọ́ ní kuntum khayra umma ẹ̀yin lẹ dáa jù àwọn owó gangan lọ́lọ́run dojúkọ tí ń bá sọ̀rọ̀ ń jọ náà làwọn sọ̀hábà Ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó sì ṣe wọn láwọn tá a máa tẹ̀lé nípa àgbọ́yé ọlọ́run nínú Qur'an àwa ń ṣàlàyé ọ̀rọ̀ táwọn yẹ̀húdí tí wọ́n sọ nípa ọlọ́run pé dídì lọ́wọ́ rẹ̀ wà pé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ìsọkúsọ ló jẹ́ wọ́n ń sọ tí wọn ò mọ̀ nípa Allah nìyẹn lẹ́yìn tọ́lọ́wọ́n bá lékè ọlá sọ wípé tí wọ́n sọ yẹn nítorí ẹ̀ òun ti ṣẹ̀bi lé wọn lórí òun sì dá ìbáṣọ̀tà àti kórira sílẹ̀ sáàrin wọn. àwa lọ ń ṣàlàyé kí ló fa ìbásọ̀tá àti kórìíra tí ń bẹ láàrin wọn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Yẹhudi lánàá nínú Suratul Maida láti àyà ẹlẹ́ẹ̀kejìlá àti kàyẹ lánàá sì ṣàlàyé ẹ̀ ní ṣókí àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá làwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ṣàlàyé ẹ̀ nínú Suratul Maida súra ẹlẹ́ẹ̀karùn-ún àyà kẹrìnlá súra 5 àyà 14 ibẹ̀ náà láti máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lónìí ọlọ́run ọba àlékè ọlá kó sọ ẹnu wa níbi ìwíkúwì kó sọ ahọ́n wa níbi ìsọkúsọ kó sì sọ etí tiwa náà níbi àṣìgbọ́ àgbọ́yé tí kìí ṣe tàwọn sálàf ọlọ́run má jẹ́ káwọ́ lè sọ bẹ́ẹ̀ nítako àgbọ́yé àwọn sálàf ọlọ́run ní wàmínà lẹ́rí náà kọlu nà sọ́rọ̀ náà بسم الله الرحمن الرحيم ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون ọlọ́ni asọ̀rọ̀ àwọn yahudi ìyẹn ni àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn Júù ọmọ Israel àwọn náà a sọ pé Israel ní ẹni ní Yaakub Yaakubu náà ní jẹ́ Israel àwọn àfáà ní Israel ìtumọ̀ rẹ̀ nù lárúbáwá ní Abdullah torí pé àwọn ìlú ìlú yẹn ni láà nígbàtà ní abdullah israel ẹ wọ́rúkọ àmàlẹ́kà yẹn náà jabara'il mikail israfil ìlú yẹn wọ́n ní òní allah ti mẹ́mbẹ̀ tẹ́bá wo nu bíbélì lóòótọ́ wọ́n ní jésù sọ pé illa illa lẹ́mẹ̀sàbàtánì allah allah lẹ́mẹ̀tàràtánì ọlọ́run ọlọ́run kí ló dé tó fi mí tó fi gbé mi jùlẹ̀ ọlọ́run wá ní wàmínà lẹ́dínà kọlu iná nà sọ̀rọ̀ ọlọ́run ní àwọn ẹni tí wọ́n ń sọ wípé iná nà sọ̀rọ̀ àwọn ń ta wọn ọmọlẹ́yìn kristi làwọn nàṣàrà làwọn àwọn èyí ṣe yẹ̀húdí àwọn yẹ̀húdí làwọn tí wọ́n sọ wípé Mùsá làwọn ń tẹ̀lé nígbàtí Ìsá ọmọ Màríàmù dé wọn ò gbà á gbọ́ wọ́n ni kèé ṣòjíṣẹ́ nítorí nípa wíwáyé Ìsá ọmọ Màríàmù ni nílọ́túnmọ́ lọ tún yẹn wò torí yóò tún gbà wá lásìkò àwọn èèyàn pín àwọn kan sọ wípé ọmọ àlè ni torí pé ìyá rẹ̀ nígbà tó lóyún ẹ̀ kò rí ẹnìkan tọ́ka sí wípé òun ló lóyún tí ń bẹ nínú òun ó fi hàn págbèrè ló ṣe olówànú sọ́rọ́tù Maryam tọ́lọ̀ ń ṣàlàyé fún wa sura kọkàndínní ogún nínú Qur'an tí wọ́n fi sọ wípé àwọn bá àtúmọ̀ lọ́tù nìyẹn o èèyàn àwọn wọ́n sọ pé alágbèrè ni àwọn ikọ̀ kejì ìyẹn làwọn yẹ̀húdí àwọn bani Israel tí wọ́n takò ń jọ́nà tí wọ́n gbá àwọn yẹ̀húdí nù àwọn ikọ̀ kejì àwọn sọ wípé kìí sálágbèrè kìí ṣe panṣágà bẹ́ẹ̀ ni kìí ṣe nàbì àmọ́ oyún ì ọlọ́run gangan ló lóyún ọlọ́run ló fún lóyún irú ní sí ibi irú nígbàtí ẹgbọ́ ọlọ́run ló fún èèyàn lóyún a jẹ́ pé nígbàtí ó bá bí jáde ọlọ́run náà ló bí ìdínú àwọn á sọ pé ọlọ́run ni jésù ó wáyé láwòrán ọmọ ènìyàn ó gbanú mariam wáyé ṣé mariam mary díyàwó ọlọ́run kan ọlọ́run níyàwó ọlọ́pàá tí quran ló fi kọdí gbogbo ọ̀nà tá a lè gbà láti ṣàfitì ọmọ sọ́dọ̀ ọlọ́run gbogbo ọ̀nà tá a lè gbà láti ṣàfitì aya ìyẹn níyàwó sọ́dọ̀ ọlọ́run kúrán gbádànù alhamdulillah alladhi lam yattakhid walada kul huwa allahu ahad allahu samad lam ọlọ́run ló wọn bímọ ẹlòmíì àwọn mọ̀ pé kò bímọ ó adopt ẹ̀ ni lámì yàtàkìd wàlàdá gbogbo ẹnì kankan lọ́mọ mà tákọ̀dà sọ́ọ́hìbàtàn wàlàwàlàdà kò fẹ́ nìkan kan ṣèyàwó kò sì fẹ́ nìkan ṣọmọ ọlọ́run tún sọ pé gbogbo ẹni tó bá ṣàfitì ọmọ sọ́dọ̀ òun ọlọ́run ọ̀rọ̀ burúkú ní ń sọ suratul kaf الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ما كثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفوائهم إن يقولون إلا كذبا ẹ wọ̀rọ̀ lọ ọlọ́ni nínú iṣẹ́ tànàbí wá ṣe láyé pé wá kìlọ̀ ìyà fún gbogbo àwọn tó sọ pọ́lọ̀ ń bí ma ọlọ́ni ọ̀rọ̀ tí wọ́n sọ jáde ni wọ́n kan ju فلعلك باخخ على نفسك إن لم يؤمن بعهد الحديث أسفا ما في ìbànújẹ́ parẹ́ lérí pé wọn ò gbọ́rọ̀ rẹ gbọ́ ìrẹ́ ànábì wọ́n ń bọ̀ wá jìyà àwọn ikọ̀ kẹta àwọn ni wọ́n gbà á àwọn lọ̀rọ̀ wọn wọlé àwọn làwa mùsùlùmí àwa sọ wípé ọ̀rọ̀ wọn méjèèjì tí wọ́n sọ yẹn kò ẹ̀yìnsọ ọmọ mẹ́ríàmà kìí sọmọ àlè ìyá rẹ̀ kìí nàbì kò ṣàgbèrè bẹ́ẹ̀ ni ò ṣe panṣágà ẹni rẹ̀ ni ọlọ́run jù yẹn nínú sọ́rọ̀tù taharim wàdọ́rọ̀bà lọ́hùn mẹ́fẹ̀lá wàdọ́rọ̀bà قالت رب بني لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ومريم بنت عمران التي أحصنت فرجها ايه ورا الله ni àti Maryam ọmọ Imran allati ahsanat farujaha ẹ̀wọ́ ọlọ́mọọmọ dákọ̀ abẹ́ǹbẹ̀ yẹn fáríjù ibi tí wọ́n bá léèyàn ṣe zìnà ìyẹn pọ́kùnrin kan bá lò pọ̀ lọ́lá ìtọ́ ọlọ́run wá la orúkọ abẹ́ obìnrin mọ́lẹ̀ fáríjù ahsanat farujaha ó ṣọ́ abẹ́ rẹ̀ torí náà ẹ̀sùn àgbèrè ẹ̀sùn panṣágà ẹ̀sùn nàbì kò dọ́dọ̀ Mariam ó fi hàn pé ọmọ yẹn ò lè jẹ́ kí ni ọmọ àlè ẹlẹ́ẹ̀kejì ọlọ́wà ní masalu Isa indallahi kamasali Adam khalaqahu min turab thumma ọlọ́wà ní òun ti mọ̀ ó ti mọ̀ pé yóò wá mọ̀ ṣe wá léèmọ̀ nígbà tọkùnrin ò ọmọ sì lè jáde ọlọ́ọ̀ni ẹ̀dán ìròrí padà ẹ̀dá làákàyè padà sọ́dọ̀ àádámọ̀ bàbá rẹ̀ ta ni ta ló bí ìyá rẹ̀ ta ló ta ni àtàrà àmà ọlọ́run ní àmà dèèyàn ó sì dèèyàn ẹ̀yìn àpèjúwe rẹ̀ náà ní isa kí ló ní òun ọlọ́run lára láti sọ pé inú dèèyàn kó sì dèèyàn nígbà tó ń sọ pé àmà dèèyàn Hawa tí í ṣe ìyàwó anabi adam ṣebí tọ́lọ̀ ń sọ nínú sọ́rọ́tù nìsá níbẹ̀rẹ̀ ni pé wa khalaqa minha zawjaha ara ẹ̀mí tá a kọ́kọ́ dá òun náà ni adam ibẹ̀ láti fa aya rẹ̀ yọ ẹfọ́ta ìhà rẹ̀ la mú la ní kó dé èèyàn ó sì dé èèyàn ó ṣe wá lè ṣe wá ní kàyéfì nígbà tí inú èèyàn bá dé èèyàn ọlọ́run ní fana fáhùnà fíhì ní rọ̀hínà wàsọ́dà kọ́t bíkà. wàsọ́dà kọ́t bíkà ní máa ń yọ ìhà wà kútu bí wàkánà nínà lọ́ọ̀lù afẹ́ ẹ̀mí wá sí lára ó sì dèèyàn ìbéèrè wa lè wáyé wípé ẹ̀hẹ́n ẹ̀mí ọlọ́run ní a jẹ́ pé ẹ̀mí ọlọ́run ọlọ́run lòun náà àbẹ́hùn pọ́rọ̀ lè wáyé bá pàápàá nígbàtí wọ́n bá ń sàlàyé wípé Musa kalimullah wọ́n ni ni ẹ̀mí ọlọ́run a jẹ́ pé ọlọ́run ẹ̀mí ẹ̀ sálẹ́ sí òpin ni ọ̀rọ̀ wọlé awa gangan tààjọ́ mẹ́ẹ̀yàn ẹ̀mí ọlọ́run ní ẹ̀mí òun náà lòun fẹ́ sí wa tá fi ń jẹ́ èèyàn ẹ Adam nígbàtí a ṣe ìtọ́n tí ò forí balẹ̀ fún ọlọ́run ní kí ló dé tó ò forí balẹ̀ fún ẹni tí mo fi ọwọ́ mi méjèèjì dá ìyẹn nìkan tán ṣáájú kó tó pa aláṣẹ ó ní ọ̀nà fàtú fíhì mìíròhì fàkọ̀hù sàjìdì mo fẹ́ ẹ̀mí mi sí ádámù lára ọlọ́run nígbà tó ń ti mọ àmọ́ rẹ̀ tán fànà fàtú fíhì mìíròhì kìí tún ṣe mìíròhì náà ń bẹ̀ ń gan mo wá fẹ́ ẹ̀mí mi sí là direct wàídà kí ló fi bẹ̀rẹ̀ fàídà sàwáìtùhú nígbàtí mo ṣe ní àṣepé tán tí mo ti dá tó ti pé gbogbo ẹ̀yà ara rẹ̀ ti pé kí ló wá ṣe fanafaktu fihi min ruhi mo wá fẹ́ sí níbi ẹ̀mí nínú ẹ̀mí mi gangan ta ló lòun fẹ́ sí Adam kí ló adé tẹ́ pé lọ́mọ ọlọ́run òun kò tún ní ṣẹ́yìn pé Mariam afẹ́ mi sí odi Isa Adam ọlọ́run ní ẹ̀mí òun direct nítorí jẹ́ kí n máa ṣàlàyé eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ló ti di kèfèrí látara ń ta rọra sọ wẹ́rẹ́ yìí o ìgbésẹ̀ bí Kùránì ń sọ pé mi ọlọ́run ni Jésù òlàm súrà wo ni ẹ torí kan lè wò ó lé Suratu Sọ́ọ̀d àyà kínú ni láwọn wo àyà rẹ̀ kí wọ́n lè lọ wò lé torí àyà 72 Suratu Sọ́ọ̀d Suratu Sọ́ọ̀d yún súra kíni torí àwọn èèyàn súra 38 súra kẹtàlélọ́gbọ̀n nínú kejìdínlógójì nínú Al-Qur'an 38 àyà 70 two ẹ̀dá kan ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ káwò nítorí náà ọ̀rọ̀ yíyanjú pọ̀ ọlọ́run ní ikọ́lá rọ́bùkà lìlìmọ̀lá ìkàtì ìní kọ́ọ̀lìkùn báṣàrọ̀ mìndì olúwa rẹ̀ sọ fún àwọn mọ̀láíkà kí ló sọ fún wọn ìní kọ́ọ̀lìkùn báṣàrọ̀ èmi yóò dá ẹ̀dá bára kan mintin láti inú ẹ̀rẹ̀ láti inú amọ̀ ẹ̀rọ̀fọ̀ òun ó da ọlọ́run ní fàídà sàwẹ̀ ìtúkù nígbà tí mo ṣe láṣẹ pé tán òun ti dá ó dọ́gba ó lórí ó lẹ́sẹ̀ ó ní gbogbo ẹ̀yà ara àti gbogbo ẹ̀ tó ti pé tán kí lọ́lọ́run wá sọ wanafakhtu fihi min ruhi mo sì fẹ́ nínú ẹ̀mí mi sínú ẹ̀ fakọ̀rú là ó sàjìdì nítorí náà ẹ wó lulẹ̀ ní ti forí kalẹ̀ fún ṣé ó ti wá yanjú ṣàrí pé Isa ọmọ Maryam táwọn kan bá lẹ́mí ọlọ́run ní nítorí pé ọlọ́run sọ nínú suratu Taharim pé fánà fàtù fi ní róhìnà róhìnà afẹ́nu ẹ̀mí wa sí oná ló sọ fún Adam àwa gan fúnra wa ń kọ́ nínú suratu Nahal ọlọ́run tún ṣàlàyé rẹ̀ náà gbogbo wa bá a ṣe wà ẹ̀mí ọlọ́run náà ni wọ́n wa òun náà la fi di ẹ̀dá nígbàtí ọlọ́run bá ń sàlàyé nípa àṣẹ̀dá ọlọ́run sọ yìí náà ní sọ́rọ́tù náà bóyá kámọ̀ ilẹ̀ lọ́wọ́ káwọn sọ́rọ́ jẹ́ Muhammad nínú Abdullahi masoud tó lọ nínú ogójì àdíìsì ti náwáwí ìwé kan tí wọ́n pè ní matnu arba'ina náwáwí ó ní òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ́lá ń bẹ fún sọ wípé inna ahdakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa ọ̀kọ̀ọ̀kan nù yín a ìṣẹ̀dá rẹ̀ jọ nínú àpò bí ìyá rẹ̀ fún ogójì ọjọ́ ní ipò àtọ̀ kí ló tẹ̀lé fún ma yakunu alakọ misladali lẹ́yìn náà yóò wá di ẹ̀jẹ̀ kíkí ní ogójì ọjọ́ mi fún ma yakunu mudghọ misladali lẹ́yìn náà yóò tún wá di báṣí ẹran fógójì ọjọ́ kí lànà bí wá sọ fún ma yúrísàlù ilé ìlì malak fàyúnfàkù fi ìrọ̀ àrùn mọ̀lẹ́kà kan sí àwà fẹ́ mìíyàn sí fàyúnmẹ́rù bí arùbá ìkàlìmáàtì mọ̀lẹ́kà yẹn akàláfà ẹ̀ gbélé àwọn nǹkan mẹ́rin kan bí katbiris kí wà àjálí i wà àmẹ́lí i sakiyun shakiyun am sa'id mẹ́rin in tí ó jẹ láyé iye o tí ó gbémè kó tó kúrò láyé wọn iye kùnú tí ó mú kó tó kúrò láyé wọn kọ iye ọsàn tí ó mú kó tó kúrò tí wọ́n bá ní òkèlè téèyàn ó jẹ láyé níjọ́ tó bá pé kódà béèyàn bá gbé lọ́wọ́ kò ní dẹnu tí èkú lọ́ọ̀bì ni ó kàn á ah, ó sì fẹ́ gbóúnjẹ sẹ́nu ló kú òkèlè yẹn ò sí òkèlè tí wọ́n kọ́njọ́ náà pé yọ jẹ iye omi tọ́lọ̀ léyìn òmù láyé ní òmù ní làwọn ọdẹ náà sọ pé ọjọ́ ọjọ́ kan ń bọ̀ ó pẹran tíyàwó tí ò ní jẹ níbẹ̀ tì ní ó pa nì tíyàwó rẹ̀ tí ò jẹ́ ń bẹ̀ kò sí nínú àwọn ẹran tá a kàkọ́ọ̀lẹ̀ rẹ̀ pé yóò jẹ ń jọ náà rísíkù rẹ̀ àrísìkí ẹ̀ in tí ó ní àti gbogbo ohun tí ó jẹ tí ó jẹ láyé wọn kọ bíkátbì rísíkì yìí wà amẹ́lí yìí irúṣẹ́ wo ni ó máa ṣe wà àjàlí yìí àsìkò tí ó lò láyé. olórí ibú ni ó wà jẹ́ ní àbò lórí ire ní ti scan yìí gbé jáde nù ẹnìkan lóyún wọn ni ẹ lọ ṣe scan rẹ ọkùnrin ni sakiyon amusaid olórí ire ni scan ó bá wa kọ́ sí pé ọmọ yìí olórí ire ni ọmọ yìí olórí ibú ni scan máa kọ́ sí kò lè gbé jáde gbàtọ́lọ̀ ní iná láàríndà orí ilimu sáà wàyúnà zílù lè gọ́ ìzà wàyá àìlàmù máa fi lè arham wọ́n máa tẹ́dìrí máa dáa wọ́n máa tẹ́dìrí nafsun máa dáa taksibu gọ́dà wọ́n máa tẹ́dìrí nafsun bí ayé ardi tamut suratu Luqman ọwọ́ parí last verse ayà tó wà ń parí ọlọ́run ní máa tẹ́dìrí nafsun máa dáa taksibu gọ́dà ẹ̀mí kankan ẹ tún wò pé nákúrọ̀ lọ́lọ́run tún lò indefinite noun ọlọ́run ò sàdáyan rí ẹ̀mí yẹn ẹ̀mí kankan yẹn ni pé àyàfà àwọn kan ọlọ́run ò fi sí kò sẹ́ni tó lè mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ibi tẹ́ni tó ń woṣẹ́ ti tako kùránì nìyẹn ibi tí kùránì ti tako nù tí ẹ̀ bá ń yẹṣẹ́ wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la kùránì ni o mọ́ yẹn lànà bíbí ní kádàbàlì mọ̀nà jìm wàlà ò sọ́dàfà awòràwọ̀ ti purọ́ kódà kí n tó sọ yẹn ó ṣẹlẹ̀ òpùrọ́ ni ó kàn bọ́ sí i anábì ní man ata àrọ́ọ̀fàn àwòkàhínàn wà sọ́dakọ̀ bímà kọ́ọ́l pàkọ́dí káfàrọ̀ bímà unzila ala muhammadin ẹni tó bá lọ bá alágbègbà tàbí yẹ̀mí wò kan ó wá gba ń tó sọ gbọ́ ó ń tàn ti ṣe àìgbàgbọ́ sí ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fànàbí ìyẹn lè yín gbọ́dọ̀ mọ yẹsẹ́ wò gbogbo ọ̀nà ni o tẹ̀sùbá ni o kùránì ni o torí àwọn kan tó ń ṣe kùránì ìyẹn ò mi bóyá gbájú ẹ̀ ni bóyá wọ́n sì ń rí wallahu alam mi ìmọ̀ ń pa yín rárá àbí kéèyàn máa tẹ yẹpẹ̀ ifá náà ni mo rí tíra yẹpẹ̀ mo á kà mo wá lọ wo kíní odù fáyín mo á rí pé ẹsẹ̀ fáwọn náà ni èjì ogbè òtúá ìrẹtẹ̀ nkankan tẹ bá ti rí wọn ṣe ó nílé iye ìlà tó máa ń wà ń bẹ tẹ bá dọ̀dọ̀ àwọn babaláwo ọ̀sẹ́ Eh, oríṣiríṣi ẹ̀rí pé tí wọ́n bá ti ń fọwọ́ ṣe ní orí ọpọ́n yẹn ó máa ń ní àwọn ìlà tí ó ti wà ń bẹ̀ èyí tó bá jáde ńbẹ̀ bí wọ́n ṣe ń fa ni wọ́n wà á kí tí wọ́n bá ti wá kí oríkì rẹ̀ wọ́n wà padà sọ pé ẹbọ wọ́n wà sọ tó ṣẹlẹ̀ sẹ́ni yẹn ń jọ yẹn irú ẹbọ olórú ẹbọ yẹn náà lèyàn máa rú ó tó yàtọ̀ sáwọn tí wọ́n ń wẹjú o àwọn tí wọ́n ń wẹjú orí nǹkan ìyẹn làwọn tó wẹ̀ jù mo rò pé ṣùgbọ́n èèyàn tẹ kinní yẹn yóò kì í ní tí yẹn bá sọ òun náà ní tinú tíra wọ́n ṣàlàyé torí náà téèyàn kan bá ń tẹ yẹ̀pẹ̀ ó ń ṣe ó ń tẹ fá pẹ̀lú èdè lárúbáwá ṣáà pé ifá náà ó wà nílẹ̀ yíbo tí Ìbò bá ń kí èdè Ìbò ní èkì torí pé èṣù kan náà tó wà níbi ifá ti Yorùbá ló wà níbi ti Ìbò òun náà ló wà ní ti bi tàwọn wo tàwọn lárúbáwá so tẹ́nìkan wá lóun tẹ́ yẹpẹ̀ ń kí ifá pẹ̀lú èdè lárúbáwá àwọn ilé ilé tó lóun wọ̀ náà lójú odù ó gbé ìwẹ̀ ẹ̀yìn ó gbé kínní kan ó gbé ilé ìléhùn ọlọ́run kó là wá ń bẹ̀. ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ṣùgbọ́n mi ní tẹ́nìkan bá dọ́dọ̀ èèyàn ní ìsìnlẹ̀ tó ń gbà mọ́ràn kò ní wá lọ́la nítorí pé òun bá yẹ nǹkan wò yóò láàfà yẹn ò gbóná tó bá gbóná ìwọ náà ni ó dàjò ara rẹ ó bó torí gbogbo àpò rẹ ni ó gbà ọlọ́run wa. sàlàyé èèyàn nì ẹ ń tá lọ òun lọ̀rọ̀ Isa ọmọ Maryam wípé mẹ́ta ni àwọn èèyàn pín sí nípa wíwáyé ẹ̀ àwọn Yẹhudi àwọn lọ́mọ àlè ni ìyá rẹ̀ nàbì ni è ó ṣe zìnà ó ṣàgbèrè ó ṣe panṣágà ọlọ́run ọba ní ìsọkúsọ ni wọ́n sọ wọn ó jìyà ẹ̀ àwọn nàṣọ́rọ́ àwọn lọ́mọ ọlọ́run ni nítorí pẹ́mi ọlọ́run láfẹ́ sínú ìyá ẹ̀ kò sí sọ́kùnrin kan tó súnmọ́ nítorí náà ọlọ́run ni àwọn ò mọ̀ ń ferí balẹ̀ fún àwọn ò mọ̀ ń sìn ọlọ́run ni wọ́n jìyà ẹ̀ wọ́n ti dẹlẹ́bọ látara yín sá àwọn mùmíní làwọn àgbà kèé sọ ọlọ́run ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ara ẹ̀ kò túmọ̀ sí wípé ẹ̀mí ọlọ́run gangan gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ṣàfitì kàábà sọ́dọ̀ ara ẹ̀ tó pè ní baitullah só túmọ̀ sí pé ilé òun ọlọ́run gangan nílé yẹn a máa ń ṣàfitì nǹkan sọ́dọ̀ nǹkan ta'ziman láti ilé gbé ààyè yẹn tóbi ọlọ́run ní ilé tòun nìyẹn gbogbo àwọn mọ́ṣáláṣí mọ̀ṣáájìdù ní tọ́lọ́run ọba ní wa annali masajidi lillah fala tad'u ma'a allahi ahada ọlọ́run sàbídẹ́ pé rúhí ẹ̀mí òun kò túmọ̀ sí pé tóun dá ṣùgbọ́n sàbí ti ara ẹ̀ kó lè pàtàkì ṣùgbọ́n rẹ̀ ẹ̀mí yẹn ò lè yé wa yas alunaka ani ruh. sọ fún wọn in tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run ló sọ fún ànábì àwọn ń wá kó ń wá bá ọ kò sí sí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ wọ́n ní kó ṣàlàyé ẹ̀mí fáwọn ni e níbo ló ti wá níbo ní ń lọ béèyàn bá sùn níbo lẹ̀mí wà béèyàn bá kú níbo lẹ̀mí lọ bó lẹ̀mí ṣe jẹ́ kí la fi dá wọ́n mọ̀ béèrè bẹ́ẹ̀ kó lè ruhu min amri rabbi in tó sọ fún wọn ni pé inú àṣẹ ọlọ́run ọba ló wà. min al-ilmi illa qalil wa ma utitum minal ilmi illa qalila a ò fún yín nínú ìmọ̀ àyàfi díẹ̀ so n tẹ́ ń béèrè òní ẹ̀yẹ gan ò mọ̀ èmi náà ò mọ̀ kò lè yé wa ìlà fi ń ṣàlàyé pé n tẹ́yìn ò bá mọ̀ àwọn bá ṣàlàyé pé wọ́n ti sà wàhálà lórí ọ̀rọ̀ rúhù kí wọ́n dúró jẹ́ lórí tọ́lọ̀ wí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí dára wọn láàmú ọlọ́run ó wa ọlọ́wọ́ ní àwọn nàṣọ́rọ̀ yẹn ọlọ́wọ́ ní akhadna mithaqahum abáwọn náà ṣàdéhùn fọ́nàṣù adhan mimma dhukiru bihi àwọn náà sì gbèjù sílẹ̀ wọ́n gbàgbé wọ́n pàtì apá kan nù ń ta fi ránṣẹ́ sí wọn fa'aghrayna baynahum al-'adawata wal-baghdha nítorí wàá wá sí gbogbo àlàyé tá ń ṣe látànánù ni ọlọ́run náà wá dá sílẹ̀ báyìí náà òun láàrin wọn àdáwà ìbáṣọ̀tà wàlùbàgùdọ́ àti kórìíra ilá ẹ̀hónmí kìámà tí ìdíjọ́ gbéǹde wọn ò níjọ ṣe àwọn ìjọ aláṣọ funfun wọn pọ̀ àmọ́ wọn ò ní jọ́sìn pọ̀ sẹ̀lẹ́ aláṣọ funfun ni kérúbù aláṣọ funfun ni sẹ̀líkà aláṣọ funfun ni olúbọ̀olúbọ̀ wọn mọ̀ mọ́ wọ rẹ́ẹ̀dì lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà alájàgbóra olúbàgbó wọn ṣùgbọ́n wọn ò ní jọ́sìn papọ̀ àti dá sílẹ̀ láàrin wọn àlẹ́ àdáwà ìbáṣọ̀tá àti kíni bàgòdọ́ àti kórìíra àwọn tí wọ́n pera wọn ní protestant àwọn oníhónú àwọn tí wọ́n fi hónú hàn níta lè tú sí yorùbá náà nù protest ìyẹn fi hónú hàn àwọn yẹn ni wọ́n fi hónú hàn sí àwọn àgùdà tó jẹ́ ìpìlẹ̀ kiri yóò láyé gbogbo tí ń jẹ́ kiriyó tí ń jẹ́ nàṣàrà àgùdà ló pilẹ̀ àwọn ni kiriyó àkọ́kọ́ kódà àwọn ni pétérù tí ń bẹnu bẹ́ẹ̀lì pé ọmọlẹ́yìn jésù wọn lòun ni pápá àkọ́kọ́ òun ni the first pope peter wọn lòun ni pope àkọ́kọ́ martin luther òun ló wá lọ kọ ìwé ìhónú àwọn ẹ̀sùn ó fi kan ìjọ àgùdà ìyẹn ni catholic ó wá lọ lẹ́ẹ̀ mọ́ ó kan àwọn ẹ̀sùn yẹn mọ́ ẹnu ọ̀nà ilé ìjọsìn wọn ní basilica ńjọ náà nínú àwọn ẹ̀sùn tó fi kàn wọ́n ó ní wípé wọ́n ń pe kinní kan ní ràpadà béèyàn bá ṣẹ̀ ó dúró lẹ́yìn gàgá ọkùnlẹ̀ ó wàá máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ àlùfáà yóò wà lẹ́yìn gàgá tó bá ti wá jẹ́wọ́ tán yóò wá sọ pé ǹjẹ́ nísinsìnyí adarí ẹ̀ṣẹ̀ rẹ jìn wọ́ ìwọ kó máa lọ ṣùgbọ́n ò lọ lọ́fẹ̀ẹ́ ó ṣe tí ń pè ní penitence ó wàá sanwó tanran ẹ̀ṣẹ̀ tó dá fọlọ́hún yẹn ìgbà tí wọ́n fẹ́ kọ́ basilica ní Rome èyí tó tóbi gbàǹgbà tí wọ́n ń ṣe yẹn wọ́n wá indulgence wọ́n wá bẹ̀rẹ̀ sí ta kìíní yẹn wọn ò wá kọ ìwà àbàjẹ́ wọ́n fẹ́ káwọn èèyàn máa hùwà àbàjẹ́ kó pọ̀ kí wọ́n fi lè rówó kọ́ ilé ìjọsìn wọn yẹn basilika yẹn nínú tó bí Martin Luther nú ni tó kọ ọbẹ̀ pé àwọn fi ònu hàn ńlá wọ́n fi ya ni wọ́n fi ń pè wọ́n ní Protestant àwọn tí wọ́n fi ònu hàn pé ìṣesí àwọn Catholic yìí àwọn ò fẹ́ báwọn náà ṣe wá jọpọ̀ tóun ọ̀rọ̀ wọn ò bára wọn lámú CMS àti Methodist ẹlẹ́ja ìjọ ẹlẹ́ja kò ní jọra wọn sẹ́mọ̀ pé látara àwọn yẹn náà ní Áfíríkà làwọn ti yọ kí ló dé tá Áfíríkà jọjí fi ya ó tún nídìí tó bá ṣe sí àrùkè common GSS gan wọ́n sọ ń bẹ̀ àwọn ti jọ Nàìjíríà àwọn jọ aládùn nǹkan kan ó tún nídìí tí wọ́n fi dá tiwọn lẹ̀ o wọ́n ní ẹ̀sìn táwọn èèbó mú kò bá àṣà wa mu nílẹ̀ aláwọ̀ dúdú láfíríkà ìdí nìyẹn làwọn fi kó ìlù ògìdó ìyáàlù ṣẹ̀kẹ̀rẹ̀ dòdò tó ti yé báwọn kódà àwọn bàtà gan wọn lù ni wọn fi kó wọ pé kẹsìn yẹn kó lè wo àwọn èèyàn ṣe fífi ẹsìn sí i ẹ rí i pé tẹ bá ń wò wọn ní England tí wọn bá ń kọrin ní queen wọn ni kò bá ìṣesí Áfíríkà mu ìdí tí wọn fi dá àwọn ìjọ ń lẹ́nu etí mò ń sọ ẹ̀gẹ́ sọ̀rọ̀ kí ni lọ́ra ìwé crk dstv ó rí ń bẹ̀ wọ́n kọ́ sí o wọ́n á ní wọ́n wá dá àwọn nǹkan kan lẹ́nu chọ́ọ̀chì nàìjíríà káwọn èèyàn bá máa ṣèjọ yẹn nínú rẹ̀ ní vigil ìṣọ́ nínú rẹ̀ ní ìsọjí gbogbo ẹ̀ ni wọ́n kọ síbẹ̀ pé àwọn ni wọ́n dá lẹ̀ wọ́n wá dúpẹ́ pé pẹ̀lú eléyìí ẹ̀sìn àwọn wá bẹ̀rẹ̀ sí gbèrú ọlọ́run ní bí wọ́n ṣe rí yẹn àwọn tí wọ́n fi ìhónú àtàǹpé protestant wọn ò ní jọ́sìn lẹ́yìn ara wọn. nígbà tọ́lọ́run sọ fún ànábì pé kó kọjú sí kíbílà ọlọ́run ní àwọn nàṣàrà àti yẹ̀wúdí ò ní kọjú sí ibùdójúkọ tiẹ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò ní kọjú síbì kan náà láàrin ara wọn yóò máa kọjú sọ́tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run ní ẹ wá máa wò wọ́n o kùlùbù umṣàtà ọkàn wọn ò sí papọ̀ o ṣùgbọ́n jọ tí wọ́n bá fẹ́ bá yín jà ẹnu wọn kò lé yín lórí o ṣùgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n ṣe kò yẹn jẹ́ ń bá yín jà yẹn ọkàn wọn ó tàṣe síra wọn ọlọ́run ní a ṣe bẹ́ẹ̀ títí di ọjọ́ ọ̀gbẹ́ǹde wàsáwòfà yùnà bí òmùlọ́ bí màkánù yasma'un ọlọ́run ní wàsáwòfà. wàsáwòfà yùnà bí òmùlọ́ bí ọlọ́run ní láìpẹ́ láì jìnà níjọ́ gbèǹde alkiyama ọlọ́run ọba ń bọ̀ wá fún wọn nírò bímọ kánú yasnaun ẹni tí wọ́n gbélé ayé ṣe ọlọ́run wà fún wọn nírò ẹ anábì tí ẹ sọ nínú súrọ́tù sukhruf súra 43 nígbà tọ́lọ́run ọba ń sọ pé wà iná ula ilmu lè sáà fala tamtaru nàbíyà. wà iná ula ilmu lè sáà ti bala بنا واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين الله Isa ọmọ Mariama ń bọ̀ lóòótọ́ àmì òpin ayé ni. má ṣe meji méjì lórí ẹ̀ àmọ́ má jésù ó tàn ọ jẹ nípa wíwáyé rẹ̀ ń lè má sọ̀dọ̀ lọ́hùn. ànábì ọlọ́run á ní kò sí kankan nú àwọn ọmọ alùlìkìtàb nàṣọ́rọ́ ni abi yẹ̀wùdí tí ò ní mọ òdodo kò sí nígbà wo ni nígbà tó bá fẹ́ kú ò láyé tó bá fẹ́ kú yóò rí pé òdodo orí àná ló ń wà. níjọ́ ọ̀gbìnrin alikiyama yóò rí kórí àánú ló ń wà torí náà suratul maida tanka aya tó tẹ̀lé kí lọ́lọ́run wí ọlọ́run ní lálẹ́ kìtàbì. ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب ọlọ́run nígbà tá a ọ̀rọ̀ anù tí ń bẹ fáwọn yẹ̀húdí nípa ìsá ìṣìnà tí ń bẹ fáwọn nẹ̀sọ́rọ́ nípa ìsá àti pé múmi ní àwaláwa lójú ọ̀nà tààrà lórí òdodo àti tó bá mú nípa àyíṣá ọlọ́run wá ní alálìkìtà ẹ̀yìn tàà fún ní tíra ìyẹn ni yahudi àti nasara ọ̀dìjá kùn rọ̀súlù na yorùbá yínú làkún kàtírọ̀ mímọ́ kún tún tó fún nà mìnà ó ti dé wá bá ta ló dé wá bá rọ̀súlù na òjíṣẹ́ wa onáàlà anábìwá muhammad yorùbá yínú làkún tí ń sàlàyé fún yín kàfíràn èyí tó pọ̀ tàbí lọ́pọ̀lọpọ̀ mímọ kúntùm tó fún àmìnà kìtà nínú tẹ́ ń fi pamọ́ nínú tíra tẹ́ fẹ́ káwọn èèyàn ó rí ẹ pé pa Muhammad ọlọ́run ní àwọn yẹ̀wúdí àti nàṣàrà wọ́n mọ̀ nípa wọ́n mọ ànábì gẹ́gẹ́ bí wọ́n kà mọ́ yàrífúnà àbìnà àhùn gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ ọmọ bíbí inú wọn ni wọ́n mọ ànábì kó dúdú lànábì yàrífúnà ó kama yàrífúnà abìnà ahùn tẹ bá rí wọn ìyẹn ni àwọn yahudi john àti nasara john gbà tánà bí dé ọlọ́ni wọ́n ń purọ́ ni wọ́n mọ̀ pé lànà bí ọmọ ara wọn bí wọ́n ṣe dá ni wọ́n ṣe dá ànàbí mọ̀ sallallahu wasallam ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n á fi pamọ́ fáwọn èèyàn tí wọ́n ò fẹ́ kó hàn sáyé ànábì ṣàlàyé ó sì ń ṣàmójúkúrò ní ọ̀pọ̀lọpọ̀ kọ́díjà kòmìnà lọ ìnurun ó ti dé wá báyìí látọ̀dọ̀ ọlọ́run ìmọ́lẹ̀ kan wákìtàn bun àti tíríà kan mùbín tó fojú hàn ọ̀rọ̀ tá a bá débẹ̀ ó ní mímọ̀ ń sọ ń tá a mọ̀ nípa ọlọ́run èyí táwọn yẹ̀wúdí ń sọ tó wá ṣokùnfà ìgbéjìnà síkẹ́ ọlọ́run fún wọn torí pa aṣẹ́bi lé wọn lórí lẹ́yìn eléyìí tá a bá ti gbọ́ yẹn yé nípa orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ẹ̀ a tún gbọ́dọ̀ gbọ́yé pé anẹ̀lẹ̀ akílà lámẹ̀jára làwọn fi bá bí àsìmá ìlà ìwàsífàtì yìí kò sáàyè fún ọpọlọ fún làákàyè níbi orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ ìyẹn ni pé nìkan ò gbọ́dọ̀ fi ròrí ẹ̀ gbé fún ọlọ́run ló kò gbọ́dọ̀ fi ròrí ẹ̀ gbé ìròyìn kan kalẹ̀ fọ́lọ́hún kí nìdí torí pé ọlọ́run la dẹ́dà àwa lẹ̀ dá ọlọ́run sì sọ́nu sọ́tù nahal ọlọ́run ní afaman yakhluqu kaman la yakhluq afala tadakkarun adẹ́dà afaman yakhluq ṣé ẹni tó ń dẹ́dà kaman la yakhluq ṣó lè dàbí ẹ̀dá láéláé ṣé wọ́n jọra wọn tẹ̀síbíù yẹn ṣó ṣeé ṣe. Can you make a similitude or draw a similarity between the creator and the creature? Ǹjẹ́ o lè rí àfiwé láàrin adẹ́dá ẹlẹ́dá àtẹ̀dá tó dá? <laughs> Afala tadakkarun ọlọ́run ní àyẹ̀ṣe máa gbà rántí báyìí. Torí náà kí ló fẹ́ fi gbé fún ọlọ́run ló làákàyè kí ni làákàyè ẹ̀dá? Ó wá fẹ́ fún adẹ́dá kí ló mọ̀ nípa ẹ̀? o fẹ́ ròyìn ọlọ́run kí ló fẹ́ fi ròyìn làákàyè ta ló fẹ́ ròyìn ọlọ́run àdẹ́dà kí ni làákàyè ẹ̀dá kí lọ́lọ́run àdẹ́dà ṣé ẹ̀dá fẹ́ ròyìn àdẹ́dà kí ló mọ̀ nípa ẹ̀ ẹni tó rí ìtẹ̀yàn bá rí lèèyàn máa ń sọ àyàfà ń tí wọ́n láwọn ń ṣe abstract art bóyá pé mo ti púrúfù ẹ̀ wípé ọ̀rọ̀ wọn ò kọ̀rẹ́ẹ̀tì orí erin ẹnìkan yà ó wá fi apá igún ó fi sí ó fi ìrù kìnìún ó fi sí ó wá fi ẹsẹ̀ ògòǹgò ó fi sí ó kójọ ó ní abstract art abstract kọ́ abstract ni orí erin rí ló fi ya orí òun orí igún rí ló fi fapá rẹ̀ sí orí gbogbo tí wọ́n kójọ yẹn ń tẹ̀yàn rí ni ń tẹ̀yàn ò bá rí kí bá yà ọlọ́run ṣe ya yà torí pé ààrí kí fẹ́ rẹpísẹ́ǹtì kò sì sọ gbogbo ṣe rí tán ọwọ́ èyí tó bá sọ fún wa torí náà kò sáàyè nínú ẹ̀ ọlọ́nà àwọn tí a tún gbọ́dọ̀ gbọ́yé o náà ni wípé gbogbo òròyìn ọlọ́run ọba tọ́lọ̀ fi ara ẹ̀ orúkọ tó sọra ẹ̀ bẹ́ẹ̀ náà ni èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé ó ń jórúkọ ọlọ́run bí alimanan àníríyìn nínú Kùránì àtàwọn ìròyìn míì tánàbí fi ròyìn ọlọ́run ọba gbogbo ẹ̀ agbọ́dọ̀ gbà á gbọ́ pátápátá ìgbàgbọ́ tá gbọ́dọ̀ gbọ́ yìí mingoiri taharif wala ta'atil wa min ghairi takyif wala tamsil kí ni wọ́n ń sọ bẹ́ẹ̀ ó náà ní pé ghairi taharif bọ́lọ̀ ń ṣe sọ nǹkan náà láṣẹ sọ a gbọ́dọ̀ yí ọ̀rọ̀ yẹn padà wa kalama Allahu Musa taklima ọlọ́run ọba bá Musa sọ̀rọ̀ ó gbọ́dọ̀ yí padà sí pé wa kalama Allaha Musa taklima bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ó di kèfèrí torí pé n tó wà nù ayà yẹn ni pé ọlọ́run Allah ó bá Musa sọ̀rọ̀ kí wọ́n pe sọ́lọ̀ lẹ́nu ni só láhán torí pé ìbá fẹ́ sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ láhán ẹni tí ò bá láhán ò lè sọ̀rọ̀ sọ́lọ̀ lẹ́nu ni só létè á ọlọ́run èṣèyàn kó wá change subject kó sọ di object direct subject ó sọ di direct object ìyẹn ni pé ó sọ olùwà ó sọ di àbọ̀ ẹni tó ṣiṣẹ́ ó sọ dẹ̀ ń ta lé lórí ọlọ́run lòun bá Musa sọ̀rọ̀ wá ní wákàlámà lọ́à ṣàǹfẹ́ tí ò bá mọ gírámà kò ní mọ̀ kó yàtọ̀ ní tó sọ ni pé Musa sì bọ́lọ́run sọ̀rọ̀ ó ti yí ntọ́lọ́run ọba sọ padà àwọn Yẹhudi wọ́n tún jìn sọ́fin ẹ̀ nígbà tí Suratul Baqara nígbà tọ́lọ́run ọba ń sọ pé kí wọ́n wọ ìlú náà wàdùkúlù libaba sujjadan wàkúlù hìtọ̀tún náà gúfèrè làkún khatayakum baitul makdis ìlú tọ́lọ̀ ní kí wọ́n máa lọ nígbà tó là wọ́n lọ́wọ́ fìrìhàn ọlọ́run ní wájú kúlù lè bá bá sún jáde ẹwọ inú ìlú náà lẹ́ni tó tẹríba ẹwọ ẹnu ọ̀nà ìlú yẹn ní tẹríba wàkúlù hìtọ̀tún tẹ́ bá sì ń wọbẹ̀ kẹ́ máa sọ pé hìtọ̀tún hìtọ̀tún nínú èdè wọn àwọn àbá ní kí ni ìtumọ̀ hìtọ̀tún yẹn òun náà ní gùfúrọ́ náà foríjì wá ọlọ́run wọ́n ní kílẹ̀ rí ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó tẹ̀lé ni pé náwó fírílà kan kọ̀tọ́ ya kan á ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yín fún yín ṣùgbọ́n kàkà kí wọ́n sọ pé hí tọ̀tún kí ni wọ́n sọ wọ́n ní hẹ́hún tọ̀tún hẹ́hún wọ́n lọ fi hún sí wọ́n tún yọ ọ̀rọ̀ ọlọ́run padà kí sì ní jẹ́ híhún tọ̀ híhún tọ̀ ni ọkà irú ọkà wo ni ọkà alikama tí wọ́n ń pè ní alikọ́mọ́hò lédè lárúbáwá alikọ́mọ́hò lódà alikama ànílẹ̀ Yorùbá ṣùgbọ́n tí wọ́n ń rí ní ìsìn wíìtì ọlọ́ni ẹ sọ pé astafurulai wọ́n ní wheat wheat ọkà ọkà wọn ò sì tẹríba ó wà nù sọ ibùkọ́rí haba fi síìrìhì tí wọ́n lọ ń sọnù fi síìrìhà tí wọ́n ń sọnù ni ọkà nínú èpò ọkà nínú èpò ṣáà pé bí wọ́n ṣe yí padà ẹni tí ò bá mọ̀ yóò ní ah, ìtọ̀tọ́lọ̀ ni wọ́n wí náà wọ́n wí irú ẹ̀ náà lọ́lọ́run fi sọ́nù kùrán tẹ́yìn onígbàgbọ́ òdodo látàkúlù rọ ìyínà wà kúlù ń sùrù náà wà sìmẹ̀rú ẹ̀yin mùmíní tẹ́ bá ń bá ànábì sọ̀rọ̀ ẹ má sọ pé rọ ìyínà rọ ìyínà ẹ má sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sọ pé lágbàlagbà bá jókòó àbẹ́ tó jù wọn lọ àbẹ́ ẹ̀gbọ́n ìyẹn pé wọ́n fẹ́ kó wọ̀dọ̀ wọn wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ní ẹ lè ṣèyí fún ànábì torí pé rọ̀ iná àwọn yẹ̀wúdí wọ́n yí padà wọ́n rọra tí wọ́n bá ti yí ahọ́n wọn padà yóò túmọ̀ sí èébú fún ànábì ọlọ́run wá ní ẹ̀yin mùmínì ẹ̀ mọ́ lò mọ́ bí asàlámù aleikum sẹ́ǹpá ànábì sallallahu alaihi wasallam ó ní ìdá sàlámù aleikum alùlẹ̀kìtàbí fàkúlù aleikum táwọn onítìrà yẹ̀wúdí náà sárábá sálámà sí yín ẹ sọ pé wà àlékún ó ní tó fà ń tó fà ni pé wọ́n ní àsámẹ́kún àsámàlékún saham ọfà salam ọlà wọ́n wà ara yí ohun padà àsámàlékún yẹn pé ọfà orókó máa bá yín lànà bìbí ni ẹ sọ fún wọn pé àti fẹ́yìn náà ẹ má sọ pé àlékún mu salam sòye tó bá gbà lérò mẹ́ẹ̀ tó bá jọ fà oró ni kó máa bá a tó bá sì já àlàáfíà ní kó padà sọ́dọ̀ ẹ̀ a mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ńlọrọ̀ táwọn kan sọ aláha aláhi aláhu aláhàláwù ìsọkúsọ lè ń sọ yẹn ò gbọ́dọ̀ bá wọn kọrin yẹn ọlọ́run ò pera rẹ̀ ní aláha tàhàrífù ló ń ṣe yẹn ọlọ́run ò pera rẹ̀ ní aláhi tàhàrífù ló ń ṣe yẹn táwọn yẹ̀wúdí ṣe nìwọ náà ń ṣe yẹn kí lọ́lọ́run pera ẹ̀ allahu ọlọ́run èsì aláha aláhi tàrífù ló ń ṣe ẹ́ làìlá aláhù kíni ó ti gé ìtumọ̀ ẹ̀ ti change ẹjá ṣọ́ra irú ẹ̀sí pọ̀ tọ́ bìgẹ́rì tàrífù wàlá kí ló tún tẹ̀lé wàlá tààtìl ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nínú sọ́rọ́tù nìsà àyà 46 sọ́rọ́tù nìsà jẹ́ súra 4 súra kẹrin àyà kèló ìkẹrìndínláàdọ́ta súra 4 àyà 46 yuharifuna likalima an mawadi'i ó ti rí bá a ká àfáà. ìlànà ìlànà hàdùn يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أن لهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا alukurani pé púpọ̀ ẹ wọ̀rọ̀ tá a rọra sọ yẹn ẹ wò bọ́lọ̀ ń ṣe ṣàlàyé ẹ̀ ẹlòmíì tí ń bá ń gbọ́ bàbá máa wà ayàyé wa yóò láyé ti àwọn nàṣàrà àti yẹ̀húdí la fi ń sọ bẹ́ẹ̀ torí kírísítẹ́nì míì náà máa wá bí wọ́n ṣàfẹ́ èyí ti wa gbọ́n tọ́lọ̀ sọ ní mínà lẹ́dínà hàdù ó ń bẹ́nu àwọn yẹ̀húdí yóò hárí fún náà lè kálímà ánìmọ̀wádì yìí bọ́ọ̀lù ibi tọ́lọ̀ ń gbé ọ̀rọ̀ sí wọ́n yí padà wọ́n ń yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà wọ̀yàkúlù náà sàmì wọ́n mọ̀ sọ pé a gbọ́ wà àsọ iná ṣùgbọ́n àwa ò gbà tí Musa bá wọn sọ̀rọ̀ á gbọ́ ṣùgbọ́n àwọn ò gbà wọ́n fi gbígbọ́ ṣe aláìgbà àwọn ò gbà tínú wọn làwọn fẹ́ ṣe wàsímà gọ́ìrọ̀ mọ́símáì ìyẹn ni wọ́n fi gbígbọ́ ṣe aláìgbọ́ wọ́n gbọ́ bí aláìgbọ́ irú èyí tí wọ́n ṣe nígbà Nóòhù tó pè wọ́n títí tí wọ́n dáhùn wàrọ̀ ìná láyà ń bi alisina ti etí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn tọ́lọ̀ ní kí wọ́n sọ pé rọ ìná wọ́n tún ṣe rọ ìná láyà ń bi alisina yíyí ahọ́n wọn padà wà tọ́ ọ́nán àti ní tèébù tàbí ní ti ìgúnlá wọn tàbí ní ti ìsọkúsọ sẹ́sìn fìdín wọ́n mọ̀ọ́mọ̀ yí padà wọ́n fẹ́ fi ẹ̀ káwọn èèyàn náà ń ṣe ńlẹ̀ Yorùbá àlàó magimọ́ rí àlàó wagimọ́ rí wọ́n dàmọ̀ pé Allahu akbaru là ń sọ Allahu agimọ́ rí ẹ̀ tí gbọ́ irú ẹ mo wà ní kan kan wọ́n ń mo dúró báyìí ẹnìyẹn pè ó ní ó ní èdè ìlú ẹ̀ ló ń sọ ó ní mi wá ó lóun bọ̀ ó tó bá pè tó bá dé kó sọ pé kó dúró de òun kó bóun kí dáadáa torí pé ala fẹ́ pè òun. àwọn nǹkan wọ̀nyẹn wọ́n yí padà ọlọ́run ní àwọn òun ní ṣe bẹ́ẹ̀ Yẹhudi Nasara aláwọ̀ agimẹ́ ó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ wọ́n tẹ̀ máa ń sọ̀sọ́ fún sọ́pọ̀ wọ́n tẹ̀ sí àpọ̀ nípa ọmọ yàásín báyìí kí ni wọ́n fẹ́ sọ pé yàásín ò wúlò lẹ́nu wọn tí wọ́n ń tọ́ àlázọ́nù ṣèwọ́n náà àmọ́ sá fún yàásín hmm, mi ò lè pọ̀ bí ọmọ yàásín o ẹ wo jàlábíà kí ni wọ́n ń pè tẹ́lẹ̀ ọ̀lẹ́ńtẹ̀ láàfà kódà pẹ̀lú bẹ́ẹ̀mí gan ṣe kéré yìí tí mo wà ní pínísìn nígbà mo wà ní primary school àti wà láì ọ̀lẹ́ńtẹ̀ láàfà pé bá mọ́ ọ̀lẹ́ńtẹ̀ láàfà mi ọ̀lẹ́ńtẹ̀ láàfà mi ní wọ̀ jáde sẹ́yìn pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sá tí òkè pé àwọn ọ̀lẹ àwọn ni wọ́n ń tẹ̀lé àfa ẹjọ́ yìí tẹ kéwú ń jọ̀hún <laughs> ìjọ́lẹ̀ lè kéwú wàlẹ́ ọ̀lẹ́ ò lè kéwú ẹ̀gbọ́n bàbá tèmi ó fẹnu ara rẹ̀ sọ fún mi pé ẹsẹ̀ ló ń rìn láti ìkàrẹ́ lọ Ìlọrin nígbà tó ń fẹ́ kéwú òun fi ẹsẹ̀ rìn láti ìkàrẹ́ lọ sí Ìlọrin torí kó fẹ́ kéwú sọ́ọ̀lẹ́ lè ṣe yín ẹsẹ̀ ọlọ́run ṣàánà wa ọlọ́run làkà ọlọ́run ọ̀rọ̀ ìdánilẹ́yẹ̀ ń بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا ولو أنهم قالوا سمعنا وأطعنا ìbá ṣe pé wọ́n sọ pé sàmì iná agbọ́ wà àtọ́ náà sì gbà ṣe ń pé bá àmùmí ní sọ nìyẹn ní parí bákọ́rọ̀ وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك kí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba sọ yí pé lillahi ma fi ti wa ma fi ardi gbogbo tí ń bẹ ń sánmọ̀ àti tí ń bẹ ń lẹ̀ lillahi ti Allah ni wa in tubidu ma fi anfusikum aw tukhfuhu ẹ bá ní tí ń bẹ nú ẹ̀mí yín ẹ ṣàfihàn ẹ̀ abẹ́ ẹ fi pamọ́ yuhasibikum bihillah gbogbo ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ ṣirò ẹ̀ níwájú ọlọ́run nígbà tí wọ́n á sọ bẹ́ẹ̀ àwọn sàábẹ́ wọn á ké tóó tálẹ́ni náà tí èrò aburú nínú wa táfi lọ máa ṣe sírò rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa aburú tá à ń rò ó sì pọ̀jù dáadáa lọ ajẹ́ pé yóò dọmọ náà ànábì ní àwa lamtukminu sẹ́ẹ̀ ní gbàgbọ́ ní tọ́lọ̀ ń wí nìyẹn wọ́n bá ní àmánà tó nígbà tó jẹ́ pé tọ́lọ̀ ń wí nu àgbà lọ́lọ́n fi ní àmánà rọ̀ṣúlù bima unzila ilayhi min rabbi wal mu'minun òjíṣẹ́ ọlọ́run ọba amánà ó nígbàgbọ́ bí máa ń sílà ilé mi rọ́bìhín pẹ̀lú tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ tàbí tó sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ olúwa rẹ̀ wálé mọ́mìnú onìkan kọ́ gbogbo àwọn mùmìnì ni wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ kúlú ní amánà gbogbo wọn wọ́n gbàgbọ́ bíláì nínú nǹkan ṣoṣo ọlọ́ wọ́n mẹ́láìka tì jíma ń bẹ àwọn mẹ̀láíkà wákùtùbì ọlọ́run fi tíra ránṣẹ́ sáyé wárùsùlì òjíṣẹ́ ń bẹ fọ́lọ́run ọba tó rán sáwọn ọmọ ènìyàn lánàá fáríkú báyìí na ahadi mínú wàkọ́ọ̀lù kò sí òpinya nínú àwọn òjíṣẹ́ ọlọ́run àwa ò pé ànábì kan Suleiman olówó ònìkan ni ẹ máa sọ̀tàn rẹ̀ ẹ máa sọ̀tàn àwọn ànábì tálákà mo ti gbọ́ lẹ́nu ẹnìkan rí mo gbọ́ tó ń tẹ́ bá fẹ́ sọ̀tàn ẹ máa sọ àwọn ìtàn ẹ sọ àwọn ìtàn ànábì gidi àwọn ànábì Suleiman àwọn ànábì Dáúdù sáwọn yòókù èsì ànábì gidi bẹ́ẹ̀ sì ni hikima ọlọ́run nínú ẹ̀ òun ni wípé mo jọba kò ní kéèyàn má jẹ ní eré dáúdà ọba ni ó sì dànábì ọlọ́run mo jẹ́ adájọ́ kò ní kéèyàn má jẹ ní eré dáúdà adájọ́ ni ọmọ rẹ̀ sùláìmọ́n ọba ni adájọ́ ni àwọn méjèèjì tó ń jọ ń lọ lásìkò kan náà wọn ò sì tayọ ààlà ìwọ́n ti òjọba bàbá rẹ̀ òjọba bàbá bàbá rẹ̀ òjọba ṣùgbọ́n ìdílé ọba ni ọ́ ìdí nìyẹn tó bá wá rìn ń gbòòrò ó wà máa fẹ̀ ta ló ní ṣọ́ọ̀bù yìí ta ló ń gbowó ṣọ́ọ̀bù yìí ẹ̀ẹ́gẹ́gẹ́ wọn ò nílé fẹ́ sọ wọn ẹ̀mọ́bìnú ọmọọba wọn àfún nìkan ok máa máàkì ṣọ́ọ̀bù yẹn dáńsákì ọmọọba o tẹ̀ mọ́ gbà yín wá ń gbowó ń káàkiri ọlọ́run ní tó bá rí bẹ́ẹ̀ Sùlẹ́mánà Muhammad sallallahu alayhi wa sallam ó ní fa iná nàbí yàdáúdà yàkùlù min amẹ́lì yàdíì ṣe rá nàbí dáúdà tẹ́ rí un gbogbo ọlá tó ń lò yẹn iṣẹ́ ọwọ́ rẹ̀ ló ń jẹ kò gbowó pán kò gbowó òde min amẹ́lì yàdíì kódà ìsọ̀rọ̀lìyà ti wà lórí ẹ̀ wọ́n mú ìtàn wá àwọn Yẹhudi mú tàn wá lórí ẹ̀ wípé gbogbo ọdọọdún ni Dáúdù máa ń pẹ̀lú jọ ẹ dákun bo ló ń tún kù sí o wọ́n ní ìyá kan ní o da ibì kan náà ló kù sí o náà ní pé ò níṣẹ́ wọ́n ló wá bẹ̀ lọ Ọlọ́run wá fún nírin ní wọ́n á ṣiṣẹ́ àgbẹ̀rẹ̀ kò sí tí ò lè fi rin rọ ń sì ń fi ń jẹun inna nabiyya Dáúdà ya'kulu min amali yadihi ìyẹn ni sọ ilẹ̀ àti wá lérí ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ lọ́ntọ́ ní àgbẹ̀yìn ẹjọ́ ọmọ ọba òní kéèyàn mọ́dẹ ní eré tí mo fẹ́ fàyọnu ni ọlọ́run fún àwọn ọba ó ṣe ọba lánàá bíi abótún lè dáadáa nàbí láyé highest nìyẹn rọ̀ṣù gan ni wọ́n wọ́n tún ju nàbí yò lọ ọlọ́run sì tún wá lọ wo àwọn darandaran ọlọ́run tún yọ ànábì ọlọ́run nínú wọn ọlọ́run tún lọ wo àwọn tá a kà kún láwùjọ àwọn bànú Israel nílẹ̀ Misiro ní Egypt ó lọ fa Musa yọ ń bẹ́ẹ̀ ọlọ́run sọ fún wa bí jésùrọ̀tọ̀ aláìfún náà àdébẹ̀ iwájú ọlọ́run ní ìdí tá a fi fa Musa yọ ni pé a fẹ́ kí àwọn tí wọn ò kàkún lórílẹ̀ kí wọ́n dẹni tá a kàkún a sì fẹ́ jogún lẹ̀ fún wọn ló yẹ pé téèyàn bá jẹ́ ọmọ onílẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe sùúrù kọ́lọ̀ mọ́ tó wá jogún lẹ̀ ń fáwọn àlejò ẹ bó ṣẹlẹ̀ sí ibnu ubay ibnu salul munafiki madina tó sọ wípé la in raja'na ila li madinati la yukhrijanna li a'azzu mini al adal ẹ má wọ́rì tá a bá délùú madina àwọn ọmọ onílẹ̀ wọn ó lé àwọn àlejò kó ń lù ẹ mọ̀ àwọn tí ń sọ àwọn àwọn muhajirun tí wọ́n wá láti mọ́ká nígbà tó bá lé abubakar umar usman kó madina kí ló ṣe sẹ́sìn yẹn ó fẹ́ pẹ̀sìn rẹ̀ in ló fatáfà kan bá délùú kan tí ń ṣàlàyé wọ́n ní dùdú àǹfààní tí ń láta pọ̀ wọ́n ní kéèsì ìṣọmọ lẹ́yìn ń dá sọ́rọ̀ lẹ́yìn wọ́n bá ti òṣèlú onílùú bọ́ bí ó ṣe kangara kò ń lùnú kéèṣe wípé ó ṣẹ̀ ṣùgbọ́n inú wọn ò dùn sódodo tí ń sọ inú wọn ò dùn sí àlàyé ọ̀rọ̀ ọlọ́run tí ń ṣe gbogbo ẹbọ tí wọ́n ló tó ń fọ ọmọ ìwọ̀n wa wọ́n àdọ́gbọ́n lè lọ àwọn tọ́rọ̀ òye àwọn náà wọ́n sọ pé ẹ kìí sọ ọmọ kí ní jẹ́lẹ̀ ilẹ̀ ọlọ́run kìí ṣe ilẹ̀ òwú ilẹ̀ ọlọ́run ọlọ́run ló nílẹ̀ àbí kí lọ́lọ́run kùránì lillahi ma fi samawati wa àti bẹ́ẹ̀bẹ̀ náà ló ní náà ọlọ́run wá sọ àti ṣe kí ni àti mú wá nù sọ́rọ́tún nìsá ọlọ́run ni wọ́n yí padà kì bá lóore fún wọn tí wọ́n sọ pé agbó àgbà wọ́n smẹ́ tí wọ́n sọ pé ẹgbọ́ wàǹzúrìnà ẹwò wá làkánà khayran láhùn kì bá lóore fún wọn tí mo sọ lẹ́ẹ̀kan wà ákùwàmà ó ní ìbá sì ṣe kí ni ó ní ìbá dúó tọ́jú ó ní ìbá bá mú jù ó ní ìbá tọ̀nà jù walakin la'anahumullah ṣùgbọ́n kí ló wá ṣẹlẹ̀ sí wọn lára tí wọ́n ṣe yẹn ọlọ́run ọba ṣẹ́bi lé wọn lórí bí kúfìrí im pẹ̀lú ṣe kèfèrí wọn yẹn àgbàgbọ́ wọn fala yu'minuna illa qalila wọn ò ní gbàgbọ́ àyàfi díẹ̀ nù wọn ọlọ́run ti ṣẹ́bi lé wọn ọlọ́run yá ayọ̀lẹ́dínà ó tún lè kìtàbẹ̀ نطمس وجوها من قبل أن نطمس نعم واسع من قبل أن نطمس وجوها فنردها على أدبارها أو نلعنهم أو نلعنهم wọ̀kánà amúrúlọ́ ìmáfúrúlá òjágbéyànjú lẹ́gbẹ̀ẹ́ kan tìgẹ́rì taharif gbogbo tó bá jọmọ́ lọ́ọ̀lọ́run àgbọ̀dọ̀ yí padà àwọn ibi tí wọ́n ti ṣe taharif pọ̀ o sẹ̀páwọn afáà náà máa ń dọ́gbọ́n ṣe innama yakhshallaha min ibadi il ulama'u àwọn tó ń bẹ̀rù ọlọ́run àwọn ẹrúsìn rẹ̀ làwọn àfáà àwọn èèyàn yí padà innama yakhsha Allahu min ibadihi al-ulama ha àwọn tọ́lọ̀ ń bẹ̀rù nínú àwọn ẹ̀dá làwọn àfa wọn tù bá wọn kì í sì ṣe tọ́lọ̀ starib ọlọ́run mọ̀ làwa ń bẹ̀ ntọ́lọ̀ sì sọ ni pé àwọn tó ń bẹ̀rù ọlọ́run làwọn onímọ̀ torí pé kò sẹ́ni tí ò ní mọ̀ nípa ọlọ́run tí ò ní mọ̀ bẹ̀rù ọlọ́run tó rò mọ̀ bágbára ọlọ́run ó ti mọ àwọn bágbára ọlọ́run bá ṣe tó ó lè jẹ̀yẹ́ ń yà ṣàdídùlẹ̀ ẹ̀kọ́ ọba tó le kókó nífìyà jẹ nínú níjọ́gbọ́n ìdá alìkíyàmọ́ ọlọ́run ní inú suratul eh, eh, walfajiri walayali ashir suratul fajiri ọlọ́run ní wàlá yuuthiku wasaqahu ahad fayọ́mà idhin dídì tí wọ́n sì dì dídè tí wọ́n dé wọn ò tí ì dé ẹnikẹ́ni bẹ́ẹ̀ rí ṣẹ̀rí pé kéèyàn wá nírú mọ́ sẹ́yìn ò ní bẹ̀rù ọlọ́run lọ́lọ́run fi innama yakhsha Allaha min ibadihi al-ulama bóyá kádà dúró ń bẹ́ẹ̀ eyín ní mi ń gẹ́rì taharif láì ní mọ̀ yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà wà mí ń gbèrè tààtìl láì ní gbé ìtumọ̀ rẹ̀ jù sílẹ̀ ẹ̀rùn pọ́lọ̀ lóun lọ́wọ́ àbí àtìkà yádùn lọ í magulula ọ̀rọ̀ tánu yẹ̀húdí kí lọ́lá ń sọ gullat aidihim wà lóìnú bima qalu bal yàdá umabisu tọ̀tání yóò fi kò káìfàyàṣà lima lam tasjud lima khalaqtu bikini yàdá yìí pẹ̀lú ọwọ́ mi méjèèjì ọwọ́ méjèèjì ò ní pé ah ọwọ́ ẹ̀yọ́ òun ò gbà a wà sọ kí ni a wà lọ fún nítumọ̀ mi a wà sọ pé agbára lọ́lọ́run sọ ọwọ́ ọlọ́run nígbà tọ́lọ́ ní innal ladina yubayi'unaka yàdúlọ ìfọwọ́kọ àìdíyìn àwọn tí ó ń bọ́ ṣàdéhùn ànábì ọwọ́ ọlọ́run wà lórí ọwọ́ wọn àwọn kan wá níbi máàní kúwàtúlọ ì agbára ọlọ́run wà ń àwọn kan níbi àánú ọlọ́run wà ń tààtìlì nìyẹn ọwọ́ ọlọ́run pè wá lọ fún nìyẹn ibi táwọn afáàlì ti wá dáhùn padà ó dá ọlọ́run ní bali yàdá ọwọ́ rẹ̀ méjèèjì dídà ló wà sí tó sọ pé agbára ọlọ́run méjèèjì ṣágbára méjì lọ́lọ́run wọ́n ní bẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìtọ́lọ́run bá sọ náà ládùú ó lé lórí àlàyé tó bá ṣe nípa nǹkan yẹn látún lè ṣe tí ò bá ti ṣàlàyé ó dúró ó ní wọ́n fi wá lọ sí mingeri tekif àtúnú wọn pé báwo ló ṣe rí ṣàpọ́lọ́ ló ń lọ méjì báyìí àbíká ní báwo lọ́wọ́ òun ọlọ́run ṣàlàyé ẹ̀ bó bá bí mímọ̀ ní mi ò mọ̀ nítorí pé ọlọ́run ṣàlàyé ẹ̀ wà mí ń gẹ́rì tẹ̀mùsíl a sì gbọ́dọ̀ fi wé a gbọ́dọ̀ ṣàfiwé ẹ̀ kí ló sọ nú class wàlẹ̀mù ìyákùlá o kò sẹ́ni tó dàbí ọlọ́run lẹ́yìn so ayat àti wà lọ́nu ṣúrọ́tù aráf káwàmù pé ọlọ́run ló dá sánmà àtilẹ̀ níjọ́ mẹ́fà fún mẹ́sítà wọn alẹ́lẹ̀ arish lẹ́yìn náà ọlọ́run wá jókòó lórí arish àlàyé tá a ṣe yóò wá jẹ́ òye wa ò nílé bí wípé bóò ló ṣe jókòó kò ṣàlàyé rẹ̀ o sì nílé sọ pé kò rí bẹ́ẹ̀ o ti ṣe tààtì o bá ti o sì ní ìtumọ̀ míì ló o ṣe tààrífò ní yípadà ìní Imam eh, Malik rahimahullah ẹnìkan béèrè lọ́wọ́ rẹ̀ náà bẹ́ẹ̀ ó ní ọlọ́lọ́run wà lórí arṣi ó tẹ́pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ ń bẹ bóò ló ṣe tẹ́pẹ̀tẹ́pẹ̀ rẹ̀ Imam Maliki ní al-istiwa ma'lum ká tẹ́pẹ̀tẹ́pẹ̀ kéèyàn wá máa béèrè bá báwọn yẹn kì í ṣe béèrè táwọn sàábé béèrè wọn ò béèrè rẹ̀ dídí àlù ni torí náà àwọn tó bá ti jọ mọ́ lọ́rùn èèyàn é béèrè tó rẹ́lẹ́ òmìnira àfà ọlọ́run ni ó sọ fún nóhù pé kó máa lọ bí ìnákàbí àyúnìná ọlọ́run lóun lójú ẹjọ́ báwo lójú ọlọ́run yẹn ṣé dúdú tún wà ń bẹ̀ bí tiwa kò sọ ṣàpọ́lọ́ ń sọ fún ànábì Musa nígbà tó ní kó lọ bá Firaun ó ní ẹ̀yin méjèèjì ẹ máa lọ inni ma'akuma asma wa ara mo rí yín lẹ́ni tó ń gbọ́ lẹ́ni tó ń rí ṣùgbọ́n tó sọ yẹn náà ládàádó ń lọ́rọ̀ àwọn ní comparative ńgbà míì tí wọ́n bá ń ṣe tí ń bá wà bẹ́ẹ̀ mákàn rẹ̀ rìn pé tí wọ́n lẹ̀ sọ yóò correct ṣùgbọ́n Christian yẹn ò mọ̀ ṣàpá àwọn àyà kan àwọn verse kan wà nù bíbélì tí wọ́n sọ pé ọwọ́ Ọlọ́run ó wà nù Kùránì Ọlọ́run sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlàyé bọ́wọ̀ ń ṣe rí ni ò sọ àbáwọ̀ yàtọ̀ sí ọwọ́ músù àtọwọ́ màálù sójọra apá músù àtapá màálù apá màálù àti tẹrin ẹsẹ̀ màálù àti ẹsẹ̀ ṣíà àbí ṣíà ò lẹ́sẹ̀ tébù ńkọ́ ò lẹ́sẹ̀ ẹjọ́ sójọra wọn ẹsẹ̀ kìnnì ṣùgbọ́n kí ló kọ gbogbo ẹ̀ so a lè ṣe tẹ̀sí ọlọ́run ò ṣàlàyé à ní ṣàfiwé kò gbọ́dọ̀ wá sórí rẹ pé bóyá ó rí báyìí mo rò pa agbára yẹn já ka yòókù aya suratul A'raf yẹn thumma istawa 'ala al-'arsh fúnmọ́sítáwà alálẹ́ ó wà lórí arṣ a sì ti ṣàlàyé arṣ tẹ̀síwájú ó ń fi òru bo ọ̀sán tí wọ́n sì ń tẹ̀léra wọn hasisan ní yárayára wàṣámsà òun náà ló dá oòrùn òun náà ló dóṣùpá àti àwọn ìràwọ̀ ni à ń gbogbo wọn pátá ni wọ́n gbá àfà wọ́n tẹríba bí amòrí pẹ̀lú àṣẹ ọlọ́run. ọlá etí rẹ mélòó gbọ́ o láwo lè kọlùkù tí ọlọ́run ọba ní ìṣẹ̀dá àti tí ń jẹ́ àṣẹ pátápátá tọ́lọ́run ọba nìkan ni torí náà tabarakallahu rabbul alamin ìbùkún ni fún ọlọ́run Allah olúwa gbogbo àgbàlá ayé pẹ̀lú ògùn ọlọ́lọ́la a tún máa tẹ̀síwájú nífọ̀síwẹ́wẹ́ àwọn ìntòwálẹ́yìn arsh pòròpọ̀rọ̀ arsh yẹn ti wáyé wa ẹnìkan ò máa béèrè nípa rẹ̀ mọ́ ọwọ́ tó sọ náà láàmọ̀ wípé fàókíyà ìmọ̀ abẹ lókè ọlọ́run àkíkọ òdodo ní òkè ní òkè sánmọ̀ lọ́lọ́run ọba wà ọlọ́run ò sí ń sálẹ̀ à ń bọ̀ lànàbì ṣe mìíràjì lọ ṣèbókè náà lànàbì lọ torí bá àwọn míì máa sọ pé ọlọ́run ò sí lókè kò sí ń sálẹ̀ kò sí lọ́tún kò sí lósì kò sí wájú kò sí lẹ́yìn kò sí láàrin a pé kò sí ti ń jọ lọ nígbà tí ò bá sí nìkan kan ìmọ̀ bóyá gẹ́ẹ̀tì kìíní kò sí ń bì kankan rárá ọlọ́run ọba sọ fún wa wípé ilé ìyí ọlọ́run ní yásàájú ọ̀dọ̀ rẹ̀ ní yásàájú gbogbo àwọn iṣẹ́ dáadáa ìmọ̀ ń gòkè lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run sì sọ pé ẹ̀rí inzal ó ń sọ kalẹ̀ ìkẹ́ rẹ̀ láti sánmọ̀ ó sọ tírà kalẹ̀ láti sánmọ̀ ó wà lókè ànábì sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́run ọba ńgbà tó dá gbogbo nǹkan tán lámà kọ́lákọ̀ lọ́hùn lè kọ́lùkọ̀ ńgbà tó dá gbogbo nǹkan tán kátàbà fi kìtàbì ó wá ń kọ sínú tírà kan wàhùwà ìndàhù fàkọ̀lẹ̀ arṣ tírà rẹ̀ yẹn wà lọ́dọ̀ rẹ̀ lókè arṣ ṣẹ̀rípa ètò tànàbì sọ kí lànàbì sọ bẹ́ẹ̀ inna rahmati abulago gọdọ̀bí dájúdájú ìkẹ́ mi borí ìbínú mi àìjẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí ilẹ̀ ayé ó ti parẹ́ a ń gbà táwọn kan ṣe homosexual ń bí ọkùnrin àtọkùnrin bá ara wọn lò wọn wọ́n tún fi sínú fíìmù gbogbo ayé ń wò àwọn kan lesbian obìnrin àtobìnrin lò pọ̀ wọ́n fi sínú fíìmù gbogbo ayé ń wò èèyàn mú ọ̀bọ ó ń bá fi sínú fíìmù gbogbo ayé ń wò ọ̀bọ ń béèyàn wọ́n fi sínú fíìmù gbogbo ẹ̀ wọ́n fi sínú gbogbo ayé ń wò wọ́n tún wá ṣe nírọ̀rùn fáyé láti máa wò láyé èyàn lè máa browse kùránì nǹkan míì ló ń ka ọ̀rọ̀ ẹ̀sìn ó kàn rí blue film tí ó sáré jáde wá ní para kó tó pa ó ti wò ṣẹ́jú kan kódà ńgbà mí èèyàn ní rí pa kí níyàn ó ti pọ̀ bó bá ń ṣe yóò kàn yóò wá ni pop up ó pop up ẹ sì rí kò sí bẹ́ẹ̀ ṣe lè browse tí ò ní wo ọyàn obìnrin wọ́n rọra gbé sí ibi advertisement wọ́n ti kọ́ tó bá fẹ́ àdìgbé kó o torí yóò tún wá obìnrin yóò kọ́kọ́ kíyàn in tó sì ń wá òní nǹkan kan ṣe pẹ̀lú obìnrin yẹn so gbogbo nǹkan èṣù pátá tí wọ́n bá fẹ́ polówó ẹjọ́ àwọn obìnrin wo lẹ ti mọ̀ nílùú tó jẹ́ bíríkìlà bíríkìlà gangan tí mọ̀ lè sọ pé àwọn tí ń bá wọn pọn mi o tí wọ́n bá fẹ́ polówó blọ́ọ̀kù kan ní ìsìn ẹ̀rí pé obìnrin ní àṣebáyé síbi blọ́ọ̀kù pẹ̀lú ọ̀bẹ ìrẹ́lé obìnrin wo lẹ mọ̀ ń lu ìtí ń kunlé ẹ̀rì tí wọ́n bá fẹ́ polówó ọ̀dà obìnrin ó mú búrọ́ọ̀ṣì lọ níbi ẹ̀gbẹ́ ọ̀dà ń báyìí ẹ̀yẹ́ sì máa rìn kiri wanted sales girls kí àwọn torí sales boy yìí máa pẹ́ torí pé obìnrin yẹn ni wọ́n fẹ́ tà ń bẹ̀ wọ́n tún mọ̀ pé báwọn obìnrin bá ń bẹ́ ń bẹ́ àwọn olójú kò mọ̀ lọ́wọ́ wá kò lọ́jà ara ṣùgbọ́n torí ọmọ yóò rà torí pé ọmọ ló fẹ́ rà àbẹ́yìn ti dé company kan tó yẹ pé receptionist wá jọkùnrin tí ń gbé fóònù tí ń ṣe gbogbo ẹ̀ tí ń bá yín pé ọ̀gá ẹ ti bá bi tọkùnrin ti jẹ́ receptionist rí ó máa ń rí à kódà wọn ò tún advertise inú pépà wọ́n ń wá confidential secretary fún tani fún director or chief executive officer wọ́n wá kọ profile wọ́n kọ tí ó gbọ́dọ̀ jẹ́ wọ́n ló gbọ́dọ̀ jẹ́ single lady tí ó ti máa rí bilingual ó gbọ́dọ̀ gbọ́ at least two international language must be ready to travel at any time ó gbọ́dọ̀ ṣetán láti travel gbogbo and ready to work extra time nítorí sọ pé àwọn ń wá girlfriend fún chief executive officer so extra time kò bá ní alẹ́ ìhájọsùn bí májú ni òun àtọ̀gá ti rẹ́dí òun náà tó sì fẹ́ lọ gbáṣẹ́ mọ̀ pé òun fẹ́ ṣiṣẹ́ aṣẹ́wó ń bí ni ọ̀gá ń lọ US yóò tẹ̀lé lọ àwọn nǹkan burúkú yẹn ẹ̀rí pé wá pọ̀ tọ́lọ́n bá lóun bínú sáyé ṣe ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti sọ ànábì ni ọlọ́run ti kọ́ ńgbà tó dá gbogbo nǹkan tán sínú ìwé ìwé yẹn wà lọ́dọ̀ rẹ̀ lókè arṣì mo fi ṣàlàyé pé wà lókè arṣì ni ṣùgbọ́n ọlọ́run ní ìkẹ́ mi borí ìbínú àìjẹ́bẹ̀ gbogbo ayé ò bá ti parẹ́ ọlọ́run kó ṣàánú wa dáadáa ọlọ́run má jẹ́ ó bàjẹ́ o àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́mi àtẹ̀yìn o èyí tá a wí inú ọ̀rọ̀ tí ò bá mu ó wá látọ̀dọ̀ wa àtàṣà ìtọ́n kọ́lọ́run kó ṣàforíjì fún wa o èyí tẹ̀yìn náà gbọ́ tẹ́ ẹ sì gbọ́ ọlọ́run ò ní jẹ́ ó dúró nu ọpọlọ ọlọ́run kó kà wá kún ọ̀kan náà àwọn tí máa gbọ́rọ̀ ọlọ́run tí ó mú èyí tó dáa jù ń bẹ́ lò Allahumma rabbana taqabbal minna innaka antas samiul alim ọlọ́run jábá nàbí wọlé ọláwọ̀ jábá nàbí wọlé ọlá mọ́jáwà lẹ́yìn ànábí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik fún gbogbo àwọn tí a ti mọ ọkùnrin ká a sì fẹ́ kò sí kìí kéwù inṣàlá dárúsálà máa bẹ̀rẹ̀ sẹ́ṣọ̀n mi ní ẹ̀yìn ọ̀mọ̀gán láti ìtìdáyì ìdáyì